ètò wa ètò yín Miliki Express ètò tó Miliki gẹ́gẹ́ mo ṣe sọ fún ẹ̀yin olólùfẹ́ wa wípé ìròyìn tí mo ń mú wá fún yín ní ẹ̀ka tíátà pé kò títàn ó kù ẹ wá jẹ́ kí n tẹ̀síwájú pẹ̀lú ìròyìn arábìnrin olóṣèré Misura àsùrọ̀mọ́ gbogbo wa ló gbọ́ pé láìpẹ́ wọ́n ti bí ọmọ obìnrin làǹtìlanti kan ṣùgbọ́n kí wọ́n tó bí wọn kọ́ àṣà àwọn olóyìnbó tó máa ń ṣe baby shower kí obìnrin tó bá ti wà ní ipò ìlóyún kó tó bímọ àwọn akẹgbẹ́ rẹ̀ àwọn olólùfẹ́ rẹ̀ ẹ̀ wọ́n máa wá wọ́n máa ṣe wọ́n máa túnlé ṣe wọ́n máa mú òdòdó lóríṣiríṣi wọ́n máa wọ aṣọ tó rẹwà obìnrin yẹn sì máa wà nínú ipò ìlóyún òkú tí ìbímọ ńgbà tí wọ́n ṣe baby shower fún ọ nígbà yẹn wọ́n ṣe baby shower gbogbo àwọn olólùfẹ́ mistura àwọn àwọn olólùfẹ́ wọn tó ṣe baby shower yẹn fún wọn wọ́n dẹ̀ ti gbé fídíò yẹn jáde sí orí ẹ̀rọ ayélujára èmi wá ṣe mo wá fẹ́ ṣe àfihàn rẹ̀ díẹ̀ fún yín ibẹ̀ láti rí àǹtí wa mistura tó sọ wípé àwọn sì lè gbé bọ́dì wọn bó tilẹ̀ jẹ́ pé wọ́n wà nínú oyún ẹ jẹ́ ká lọ jẹ gbádùn bíi mistura ṣe ń gbé bọ́dì wọn nígbà tí wọ́n wà nínú oyún kí wọ́n tó bíbọ à ń bọ̀. ìròyìn kan tí wọ́n tún mú wá fún yín náà ni arábìnrin orékelẹ́wà ọlọ́ṣèré Lára Gíwá Gold wọ́n ṣe ọjọ́ ìbí wọn láìpẹ́ kí ló dẹ̀ ṣe ò tó tún yàtọ̀ a rí wọn níbi tí wọ́n ti gbé fídíò kékeré jáde tí wọ́n lọ sí orí títì tí wọ́n ń pín oúnjẹ fún gbogbo àwọn tó máa ń tọrọ nǹkan wọ́n ń pín oúnjẹ káàkiri fún àwọn tí ò ní tó ẹ jẹ́ ká ṣe àfihàn rẹ̀ díẹ̀ fún yín bí àǹtí wa Láràgíwá ṣe ń pín oúnjẹ nígbà tí wọ́n ṣe ọjọ́ ìbí wọn. à ń tún mú wá fún yín náà ni nípa ti gbajúmọ̀ olóṣèré ti ẹ̀ka ti àwọn lóyìnbó John Okafor tí gbogbo wa máa ń pè ní Mr Ibu e, ṣé mo mọ̀ pé ẹ̀yin náà mọ̀ Mr Ibu bí mo ṣe sọ orúkọ wọn yẹn kí ló tiẹ̀ ṣẹlẹ̀ gangan gangan ẹ àwọn kan wọ́n ní pé hmm, kọ́lọ́run kó gbà wá lọ́wọ́ àwọn àwọn arobisi ni o àmì àṣẹ ṣé mo pé ní ayé òde òní tí ẹ̀rọ ayélujára ti wà káàkiri ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n kàn máa gbé àwọn ìròyìn tí ò fìdí múlẹ̀ wọ́n kàn máa gbé jáde akọ̀dédé gbọ́ ìròyìn yẹn tó ń lọ lọ́tún lọ́sìn níwá lẹ́yìn nípa Mr. Ibu pé wọ́n mà ti ní stroke o pé wọ́n ń wá ìrànlọ́wọ́ láti ọwọ́ ọmọ Nàìjíríà ah ah ìgbà tó wá ṣe ó ti ìròyìn mà ti ń lọ bí ọjọ́ kan ọjọ́ méjì ọjọ́ mẹ́ta àà ah, ah, ni Mr. Ibu wá jáde fúnra wọn pé kí ló dé o nítorí pé ìgbà táwọn tó súnmọ́ wọn gbọ́ ah, wọ́n ṣe ìwádìí wọ́n dẹ̀ rí i pé ìròyìn yìí kò sóòótọ́ níbẹ̀ rárárárá lẹ́yìn ìgbà náà ni Mr. Ibu àti ìyàwó wọn wá gbé fídíò jáde níbi táwọn méjèèjì ti ń sọ̀rọ̀ pé àwọn ò ní stroke o pé kọ́lọ́n kó gba àwọn àwọn ọmọ ibi tí wọ́n ti gbọ́ ìròyìn irọ́ tí wọ́n ń gbé káàkiri nípa wọn o ó ga ẹ̀yin náà rí i pé ní orí ẹ̀rọ ayélujára kì í ṣe gbogbo ìròyìn tí a bá ń rí níbẹ̀ kọ́ ló yẹ ká máa gbàgbọ́ àfi tí a bá ti ṣèwádìí pé ìròyìn yìí ó ṣe ti tòótọ́ ìròyìn kan tí mo fẹ́ mú wá fún yín náà ni arábìnrin òrékelẹ́wà ti ẹ̀ka ti tíátà ti àwọn olóyìnbó Regina Daniels ṣàmọ̀ pé láìpẹ́ mo mú ìròyìn wá fún yín nígbà tí wọ́n ṣe Mother's Day gbogbo ilé tuntun ńlá kan ó fi ta màmá rẹ̀ lọ́rẹ pé small gift tí lòun kàn fẹ́ fún màmá rẹ̀ láìpẹ́ yìí náà kò ju bí ọ̀sẹ̀ méjì ló tún wá jáde o lórí ẹ̀rọ ayélujára tẹ bá rí mọ́tò yẹn ó ní pé mini baby ń lélẹ́ o pé ó ṣẹ̀ṣẹ̀ arrive ni ah làwọn èèyàn bá ti bẹ̀rẹ̀ sí ń ṣe congratulation lóríṣiríṣi lóríṣiríṣi ẹ mọ̀ pé tí àwọn gbajúgbajà wa tó bá ti gbéròyìn jáde bẹ́ẹ̀ yẹn àwọn olólùfẹ́ wọn wọ́n máa ṣe kí ni o àwọn tó máa máa bára wọn jà àwọn tó máa sọ pé ah ibo ló ti rówó báwo ló ṣe ń ṣe tiẹ̀ ṣé iṣẹ́ yìí náà kọ́ ni ẹni báyìí báyìí náà ń ṣe ni báwo ni tiẹ̀ ṣe jẹ́ aṣáàtì ẹ̀ bá arábìnrin Regina Daniels yọ̀ pé wọ́n ra mọ́tò tuntun.